من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد بين لنا كفارة من جامع أهله في نهاية رمضان جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها والحديث مخرج في الصحيح وكذلك جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم بينما كان جالسا بالمسجد بين أصحابه إذ جاءه رجل وكان يقول يا ويله وفي رواية ينتف شعره ويدق صدره ويقول يا ويله وفي رواية كان يحثي على رأسه التراب وفي رواية وكان يدعو يا ويله حتى أتى النبي صلى الله عليه وسلم شاكيا وفي رواية يقول إنه احترق وفي رواية إنه قد هلك إلى أن قال له رسول الله صلى الله عليه وسلم وما أهلكك وفي رواية يا ويلك وفي رواية أين المحترق سماه رسول الله صلى الله عليه وسلم بأسامي تشعر أنه أتى على أمر عظيم وأنه جنى ذنبا عظيما لذلك كان رسول الله صلى الله عليه وسلم بين له ما عليه من إعتاق رقبة أو من صيام شهرين متتابعين أو من إطعام ستين مسكينا فقال الله سبحانه وتعالى àtọ̀rọ̀ kí kíra ti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹni tí Allah subhanahu wa ta'ala láti bàbá jẹ́ kẹ̀ gbogbo wa Allah subhanahu wa ta'ala bá ní kí ànábì bá ní kí àwọn alẹ́ rẹ̀ bá ní sàlékún ìkẹ́ ìfún wa dákò jẹ́ àwọn wà ní tọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹni sọ̀rọ̀ bá tòótọ́ Allah subhanahu wa ta'ala pàdà sẹ̀kátàrò rẹ̀ lágbàrá al-Qur'an mo ń fẹ́lẹ́ iná ṣe ìrántí fún ẹ̀mí mi gẹ́gbọ́n ṣe ń ṣe ní ìrántí fún ẹ̀mí wípé kọ̀ ìlú ẹnì kankan lẹ̀ nínú ẹ̀dá rẹ̀ lórí ìbẹ̀rù rẹ̀ àwa ń bẹ̀rù gbogbo kọ́jọ́ ọkọ́mọ́ fúnlẹ̀ mọ́ wa débi wípé a máa wu ẹsẹ̀ bí ẹni pa abilẹ̀ skúùsì iwájú rẹ̀ kọ́dà mọ́ sàánú wa kó lé wa kún ní ìgbàgbọ́ kó lé wa kún ní mánì kó lé wa kún ní àfaradà kó wá jẹ́ atán sórí ìyọ̀nà rẹ̀ kọ́ lájọ́ kan sọ rẹ̀. bákan náà Annabi sallallahu alaihi wasallam kò kúrú ẹni lórí nǹkan tí Allah subhanahu wa tó fi rán wa àdínọ́sì àṣírà ń bá ní sàlàyé kí ni ìdájọ́ tí ọ̀nà jẹ́ ẹni bàbá súnmọ́ ẹlẹ́tọ̀ ẹ̀nà ọ̀rọ̀n àṣàlàyé ìdájọ́ wípé àwọn nǹkan tí ó fa kéèyàn ọ̀dá àwẹ̀ padà ọ̀dá pọ̀ téèyàn bá ń sọ Ramadan ṣùgbọ́n kọ̀ dá tó kéèyàn máa sọ lẹ́yìn Ramadan nítorí pé èèyàn marú adúrú ọ̀nà tó lè kò sí kí Ramadan ò tó lọ bó tilẹ̀ jẹ́ pé àgbèrò ká máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àmọ̀ pé ògiri ń bà sí bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ ọ̀dọ́ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa nífẹ̀ẹ́ pípọ̀ kèsì sí àrọ́mù fún wa ká máa fi ìgbéyàwó wa sínú ṣàbán kọ́dẹ̀ lónìí a máa fi sọ̀rọ̀ mọ́tò nǹkọ́lá tọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó sì lè fà sí ìrànlọ́rọ́ àsọ̀pẹ́ àrọ́mù ni àsọ̀pẹ́ ọ̀dá o ṣùgbọ́n afẹ́ sàlàyé àwọn ìdájọ́ ẹ̀sìn tó ní bá ṣe pẹ̀lú tí ọmọ àfàkéyàn máa dáàwẹ̀ padà Ànábì sallallahu alaihi ọmọ ẹ mọ́sálásí gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ sọ̀rọ̀ hà nínú ìwáyà yìí wípé ọkùnrin ọ̀sà sálám apákan àfáà ní sálámà ló kọ ọkùnrin nù sọ́kùnrin àlùbáyábí jẹ́ ààrẹ ọdún ní bá ní ìbáyábọ̀ ṣùgbọ́n kò sí ẹ̀rí tó fi ẹsẹ̀ múlẹ̀ wípé ọkùnrin yìí ohun gàgẹ̀rẹ̀ tó wá bá nàbì sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ní kristo tẹ́niyẹn ọ̀tọ̀ ní ìtọ́kọ́sẹ̀lẹ̀ nípa tiẹ̀ ọwọ́ ń sọ́kùnrin iná tán ẹ̀tọ́ wa bọ̀ yìí à ó ti gbiná o à iná ní jó yìí o eré wa nù àti ìyàwó Aisha bákan náà nínú rìwáyà ti àbí ìwọ̀rẹ́rọ̀ ẹni sọ wípé àdúsù àsálà ẹ̀mí tí mo wá bọ̀ yìí o à alert mo ti kópa ọ̀rùn bẹ́ẹ̀ mi ara mi o mo ti dára o ń pariwo bàbá yìí ẹ̀rù ń bà ń wo pé ń bolo wọ́n sọ ẹ̀rù ká nínú ẹ̀gbà wá mi ọkùnrin jọ́nà lọ́n ìyá ń ti kù ṣáàrọ̀ bí ṣe ń tún mọ́ rẹ̀ lórí wà ẹ̀dùnkù sọ́dọ̀rọ̀ ní gbá rẹ̀ láyà inú mi wà yẹ́ ń tọ́ mọ̀ wájí ahù ń tẹ̀ gbá mi wà kẹ́ àná yá fi àlàrọ́ sí tùrọ̀ ń da ìpẹ̀lẹ́ra rẹ̀ ṣùgbọ́n gbogbo tọ́dẹ̀wò yìí annabi sallallahu alaihi wasallam kọ̀kọ̀ fún pé o sì sí báwọn fẹ́yìn àwọn fún àdíkà gbódíẹ̀ torí pé nù ríwáyà yìí yàtọ̀ sí àwọn ìdájọ́ tí ó kàn wá jù a ní àwọn wàkọ̀fáàtì wàkọ̀fà wàkọ̀fà tá a fẹ́ máa mú jáde mẹ́ annabi sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa tí mo sí bàbá bá wa tádàwó bàbá wa ká máa yà sọ mọ́ra wa lọ́rùn ká máa tún mọ́ra wa lórí ká máa kó fọ̀ tí búra wa ká máa kó sẹ̀kúrẹ̀ ní láyà ansam kọ̀ fún wa kọ́dà ó náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn fàṣírùn sọ lórí tẹ́lifà ojú àwọn náà àwọn kan bẹ́ẹ̀ gbàlùkẹ́ àmà iná rà wọ́n lójú bí ìgbà tí ó súyà bá yẹn ẹran wọ́n náà wò ní wọ́n ní gbogbo àwọn obìnrin tí a máa ń sọ fún àsọfàjúya níbi òkú bá ti kú wọ́n jà sọ mọ́ra wọn wọ́n ó tún mọ́ra wọn lórí wọ́n mọ̀ àkúra mẹ́gbẹ̀ amsterdam ti kọ̀ọ̀fà pé àgbọ̀nà sí báyìí ṣùgbọ́n kí ló fà tẹ́lẹ̀ fi ń ṣe nǹkan tí ń ṣe apákan àwọn àfà ní ìtọ́fà náà ní wípé hádà sọ́dọ̀rọ̀ kọ́bùlà ìyá ti ànáì àlápìn hudud wà náà fi ṣòro ìdá musiba ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ṣáájú kí ànábì sọ̀sánà tó tó kọ̀ fún wa wípé àgbọ̀nà máa yasọ̀ mọ́ra lọ́rùn tánàwó kan sí kejì tó bá dé bá wa arínú àwọn àfà tí wọ́n sọ báyìí wípé ìtọ́fà náà sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n lẹ́ẹ̀kejì tọ́pa apákan àwọn afáàlọ́ wípé méjì ni mùsíbà mùsíbà tó fi dúníà àdánwò kọ̀kánà tó jẹ́ pé lórí ayé ni ayé orin làdánwò yẹ fi kàyà ó lè kò gan kọba nǹkan kan ṣẹlẹ̀ sí tí ọ̀tẹ̀ lọ́rùn lórí àlàmà ni ilé ayé rẹ̀ bákan náà mùsíbà kejì ni mùsíbà tó ní bá sì pẹ̀lẹ̀ sí ìdáyí náà yù in that sense pé àgbọ́dọ̀ máa ya sọmọ́ra lọ́rìn àgbọ̀rọ̀mọ́ fara létí tàbíwò kẹsìkì ìbádé eléyìí jẹ́ ìbámu sí gbogbo tó bá jọ mádẹ̀wò tayé ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀sìn ìní àdẹ̀wò yẹn fi ṣẹlẹ̀ síyàn kò sì bẹ́ẹ̀ ò sí lè ìbárajẹ́ tó ìyẹn lọ́fà tí àdínẹ́bí sàṣàm ló fi dáadé àwa lè bá kì í pẹ̀lẹ́ nìyẹn jẹ́ àfisàhìn min ọmọ ni yọ́ ma kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ sàárè fàyàtàmọ́rọ̀rọ̀ àrí yọ́ ma wá gbóramọ́ orí sàárè òun tó bá rí sàárè tó tẹ́lọ rẹ̀rẹ̀ yọ́ ma wá gbóramọ́ ètò bá wù nínú sàárè pé àà yá alẹ́ ìtàní mákàánà sọ́hìbì àdà alkọ́bọ̀ ẹ ọ̀ràn rí o ọ̀daràn o à bóun mo ṣe fẹ́ rojú rí ọlọ́wọ́ báyìí pẹ̀lú tó kù láyé báyìí o báàrin ọ̀tún ọ̀ràn báàrin òsì ọ̀ràn yóò mọ̀ wá kúrọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú tí ń bẹ mi sáré yóò mọ̀ wá kí gbàjà lè gbé ọmọ gbèmí lónìí kọjá pé mi mọ wà ní abẹ́ pẹ̀ amsa wọn sọ pé wà lẹ́yìn sàlẹ̀ yìí mínà dín sàfù wọn àwọn kan wọ́n àwọn afá àpè wà lẹ́yìn sàlẹ̀ dín ké mínà dẹ́yìn kèésì ìṣètòrí kọjá gbèsè dẹ́yìn nùkọ bí kásìrì dáàlì kèésì ìṣètòrí ẹ̀sìn òun nẹni ó fi máa ṣe bẹ́ẹ̀ tó bá wá jẹ́ pé torí ẹ̀sìn ìdákejì ẹ̀ láàgbọ̀ yóò tó bá jẹ́ torí ẹ̀sìn a jẹ́ pé ọjà àzà fún yàn láti bàrà jẹ lọ́nà tó jẹ́ pé lómi náà gbàmọ̀ wípé àà àṣẹ nǹkan tó jẹ́ pé tó bá bọ́ máa yàn lọ́wọ́ odidi orí ibú ni oníkẹ́sì ọ̀bọ́ máa yàn lọ́wọ́ eléyìí mi rúkúrà lọ́sàn-án gan fi Ramadan nínú Ramadan in tó ṣe èyí tó burú pọ̀ tó rí wáyà ni a mú sọ pé bí ìsàmá wà pàtì bí ìsàmá sọ̀rọ̀ sí ọ̀gá tó ọ̀dánwò nǹkan púpọ̀ ọ̀dánwò ìlò in tí ọ̀ dára ní àwọn afọ́ àníkílọ́fà tí a nẹ́bí sallallahu alaihi wasallam tí ó fi padà fi ìyà gẹ́gẹ́ jẹ́ ọmọrin nítorí pé àwọn ṣùdúdù ṣùdúdù ó ní àwọn Allah subhanahu wa ta'ala ó lọ́sọ̀ ìjìyà rẹ̀ láti sánmà téèyàn ọ̀gbọ́dọ̀ change ẹ̀ lórílẹ̀ ìyà tí ó jẹ́ bá ṣe sánmà ní ẹ bá change ẹ̀ dáa téèyàn bẹ́ ṣe sínà tí ó lóbi nlé tó ṣe sínà wọ́n nẹ̀lẹ́ gbọ́gọ́rùn atóbìnrin àtọkùnrin tí àwọn gbogbo ìdájọ́ ìbápẹ́lẹ̀ lórí téèyàn bẹ́ lóbi nlé tó bẹ́ ṣe sínà wọ́n lẹ́kọ̀ọ́ pa nínú ṣẹ̀ríà sílámù Allah subhanahu wa ta'ala kò sì kó pọ́ǹbẹ̀ tí èdè kìíní ò tí èdè ọ̀gbẹ̀ ìyàmọ́ so ọ̀pọ̀lọpọ̀ ẹni máa wọ́n rẹ̀ níwò màdùn níwò ẹ̀ tí ó sì láyé tọrọ yẹ kó kọ̀ ìkòkòlẹ̀ yẹ kọ́ máa bá ní pín gàrí jẹmọ́ kọ̀ yẹ kọ́ máa bá ní pín jẹmọ́ ìwò màdùn ló yẹ kọ́ máa wúra rẹ̀ gbéra ìdájọ́ ọ̀rọ̀ láti sánmà ẹ̀ ń bẹ́ẹ̀ chẹ́ǹgì rẹ̀ lórílẹ̀ ọ̀daràn níwájú Allah subhanahu ẹni tí wọ́n bẹ́ẹ̀ gbé wọlé ìwáwájú rẹ̀ tọ́ bẹ́ẹ̀ dá lọ́nà mi tí ò dá ọ̀rọ̀ sí sọ òun náà dára lórílẹ̀ déwájú Allah subhanahu wa ta'ala bákan náà ẹnikẹ́ni tó bá pààyàn tó sì fojú hàn tí àwọn èèyàn tí wọ́n bá sọ báwọn òforíjì wọ́n pàdé ẹnikẹ́ni tó bá dá sí ọ̀nà mi lórílẹ̀ ọ̀daràn bákan tí àwọn èèyàn bá pé àwọn foríjì ẹni ohun ṣùgbọ́n wọn gbàdíyà wọ́n lẹ́tọ̀ láti gbàdíyà in tó tó wá jẹ́ díyà tí wọ́n bá náà tó fẹ́ gbàjú bẹ́ẹ̀ lọ torí pé ẹni náà bó ṣe rírè wọ́n tó fún ẹ ń bá ẹdá ẹjọ́ yìí sí ọ̀nà mi ọ̀daràn àwọn eléyìí ti ní ẹnu àlà látọ̀dọ̀ ṣùgbọ́n a ní àwọn ìjìyà kan nínú ṣẹ̀ríà tó jẹ́ pé kò sí òfin báyìí láti kò sí ìjìyà láti sánmà wà báyìí Allah subhanahu wa ta'ala ó fi ti sí ọ̀dọ̀ ẹni tí ó dájọ́ yẹn fọ́ọ́dí ọwọ́ àṣẹ àtọ̀rọ̀ sàsánàm ó là ń pè ní tazil wọ́n rí yàn ní kọ́nà ni ọwọ́ àwò wípé ilé dìbò mi wọ́n wá wù wọ́n wá rí pé ń hákùnrán lọ ah! tí ń hákùnrán ní wọ́n tún mú mi wà wọ́n pé òun ṣe kọ̀ǹtọ̀ ní gáràjì ẹnìlẹ́ ìlẹ́gbà 30 èyí tí ń hákùnrán lọ ẹnìlà lẹ́gbà 50 kọ́ọ̀dì lè sọ bẹ́ẹ̀ hálù ẹni tó jẹ́ tọ́sẹ̀ ń gbà mí ó lè fà á kíyà rẹ̀ ojú tẹ́lẹ̀ mìíràn tí ó sì ní papọ̀ tí ó sì jẹ́ yá kankan náà èyí ò bá ṣùgbọ́n ẹni ọ̀sẹ̀ sọ̀hìn ṣùgbọ́n ní sàṣánà kọ̀ wá sí àjẹ́ àwọn àfáà ní ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti wá bá kọ́ọ́bí àbí ìmáàmù lẹ́ni tó wá béèrè ìdájọ́ ẹ̀sìn tó sì sè lórí tó wá béèrè wọn ọ̀gbọ̀nà máa fọwọ́ kàn apá kan àfáà ní wọ́n lè fìyà jẹ yóò jíyà ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú ni tábà ó mẹ́jẹ̀mú ní àkọ́ papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni kọ́ jẹ́ pé táìmù tuntun wá ń bọ̀ yìí ọmọ bí ẹ̀sẹ̀ ní nǹkan nǹkan ọmọdájọ́ lọ́nà lórí rẹ̀ ó tún wá fi nǹkan sí ẹ̀yìn bí ṣe sọ́nà lè tún bú ẹ̀rìn bí ṣe sọ́ ní sáwọ̀dà ní ṣeré nítorí pé gbàtọ́kùnrin ń bọ̀ wípé tó ń ta o tó ń bàjẹ́ o ń sì ń já ìran mọ́ra rẹ̀ lórí sírú eléyìí láwà sọ pé wọ́n tún máa nà nítorí pé eléyìí ọwá lẹ́ntọ́ ń fẹ́ ìsìláàkù wàlísìftáwù lìlísìsìláhì wàlásìsìláhà máa sọ̀lá bá wá sọ̀rọ̀ yẹn ni ẹni tó wáyì ọwọ́ sí àpàtẹnujẹ́wọ́ ẹ̀sẹ̀ rẹ̀ ó sì ń fi ìbẹ̀rù alọ́sùnkánà ọ̀tàlá ní fi hàn síta wọ́n sì ń rí gbígbóná ẹ̀sẹ̀ lára rẹ̀ amsa wa fílẹ̀ lọ ajẹ́ pé ìyàtọ̀ tí mẹ́lára lè déjì amsa wa fílẹ̀ rẹ̀ pé òun ń tọ́ ọdẹ́wò ìdájọ́ àkọ́kọ́ ni wípé ti pọ̀rọ̀ kọba ọlọ́rì bọ́kùn lọ́rùn ẹ̀rú kan ẹni sọ pé òun ní agbára láti síbẹ̀ asa sọ wípé final testament tọ́ ọ̀bà lágbára láti síbà in tó kù tó sì wípé tẹ̀sùmù ṣàwọn tàbí àìyí ọgbà oṣù méjì ìra wọn wàhálà làkìtù máa ń làkìtù ilà nàṣíyà ebi ààwẹ̀ oṣù kan lè lè mara lóye ààwẹ̀ oṣù méjì mo fẹ́ kù bá hamsa sọ fún wípé padà tó tó ìmọ̀ sí dínà mẹ́sìnínà sísì aláìní ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́ta ẹ̀ta yìí hamsa ń tò fún ẹni àwọn àfáà wa pín méjì lórí rẹ̀ ṣe wùjúbù tẹ̀tíìbì ní bẹ́bí ọ̀rẹ́ ni àbí jawazu takhir ṣe dandan ni fẹ́nikẹ́ni tó bá súnmẹ́lẹ̀ tọ̀rẹ̀ ní Ramadan ọjọ́ wípé ọ̀ràn àkọ́kọ́ tó lè bá ní tó fi lè tẹ́ràn náà ní kọlọ rí bọ́kùnrin ẹ̀rù nígbà tí ọ̀bà tó lágbára rẹ̀ olótó se kí o kọgbàrò oṣù méjì tí ọ̀bà tó lágbára àkọ́kọ́ tí ọ̀làgbára ẹlẹ́ẹ̀kejì ló tó kú pé ọ̀bọ̀ apákan àfà àsọ wípé dandan ni wọ́n gbọ́dọ̀ tó bá lọ́rọ̀ yìí àwọn apákan kì ní kèé sí dandan amsa misala yí àlàbárí ìfún láti lè bá àsọ gbọ́ àwọn nǹkan tí ó sì kèé pé ńgbà tí ọ̀làgbára kan ìní ń fà wà ilá ọ̀rọ̀ ìbá tí kútù bá ala kulli hal àwọn nínú àwọn àfà àti wọ́n jọ wọ́n ní ẹnì tó bá dára ìlẹ̀ ọ̀gọ́rùn bọ́ bá ṣe rí ni kí àfà òṣìṣẹ́ kí ni o kó ṣe gbé ìdájọ́ fún ṣùgbọ́n kí ìfúnlẹ̀ máa kọ́ wà mẹ́ta wọ́n lọ́nà tó bá jẹ́ pé ọba ni kí ní ń kó ẹrú sí káàfọ́ ọmọ bẹ̀rẹ̀ fún láti bí kó sí kí ni o kọ́bọ́kùn lọ́rọ̀ ẹrú in tí wọ́n sọ fún pé kọ́gbà oṣù méjì tó bá jẹ́ tó jẹ́ olówó ni kí wọ́n má sọ fún pé kọ́ aláìní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí àwọn àfáà ní ẹjẹ́ awọ ilé nítorí wípé téèyàn bá ṣubú sínú nǹkan tí Allah subhanahu wa ta'ala fẹ́ kó sí ka ṣe wípé tó mú wá ní ìtanràn kèé ṣe ìfìyàjẹni ìfọ̀ọ̀yàmá ó dé ní ìtún fi wá oore fún ẹlòmí àtàìmọ́yí àwọn nǹkan tó kúnnù ẹ̀táwà lè mọ́mà kí ló sì fà nítorí pé ọ̀sán àtàlá o wà ìbàdáàtì ó jẹ́ gbogbo táàmà fi fi jọ́sìn fún ojú oríṣiríṣi irun ọwọ́ ajé méjì èyí lọ́tọ̀ tí ò ṣòwò mbẹ ìmbẹ èntẹ́yà ń fowó ṣe lọ́tọ̀ ìmbẹ èntẹ́yà ń fara àtowó ṣe ìmbẹ ọwọ́ pín ẹnì kọ̀ọ̀kan sí bó ṣe dáa ẹlòmíì ó lè tọrẹ tí ò ní gbójú ẹ̀yìn kò sì lè febi panú ẹ̀ ẹlòmíì ó lè febi panú rẹ̀ ṣùgbọ́n háwọ́ kò lè fún yẹn nìkan bó ṣe wá pín náà a jẹ́ pé tí a bá ti ń rí ojú méjì mẹ́ta nínú tẹ́yìn ọmọ fi fọ́rẹ̀ ẹ̀mà níbi ọ̀rọ̀ tó bá dásọ́dọ̀ alásọ̀tàálá kò sí bí òsè yẹ́rì tí ó bà nínú ọ̀rọ̀ tó bá wá jẹ́ pé ìpìlẹ̀ gan ni wípé wà mẹ́jẹ̀ aláàlẹ́ ikùn fi dín ní kárọ̀tì tí èèyàn bá sì sẹ́lọ̀ náà tó ní tí ó ni tí èsì tanà wà alásọ̀tà sọ pé nínú ẹ̀sìn tó ń fún wa yìí ọ̀rọ̀ ó ń tọ̀ lọ́rùn làásìyàmá ẹwọ ìlú tá a ti àwáwá bẹ́ẹ̀ àbádáyẹ̀ sí ẹrù wò lọ́fẹ́ bọ́kù lọ́rọ̀ rẹ̀ náà bó tẹ̀yẹ̀ pá ọ̀kan máa ń gbé fatiwa burúkú kan lọ sí prison tọ́wọ́ rẹ̀ ti mẹ́rin 50,000 100,000 lo fi wà lẹ́wọ̀n àwọn náà máa ń tẹ́ ń a sì máa àlùmọ̀ǹkọ́rọ́ yìí àlùmọ̀ǹkọ́rọ́ yìí lọ́dọ̀ ẹ̀dà àsìrì rẹ̀ gbogbo gánàdọ̀ ti gbangba ni subhanahu wa ta'ala ìyẹn tó lẹ́gbẹ̀ẹ́ ẹni bí ṣe wá ń sọ tí ń sọ yìí Ànábì sallallahu alaihi wasallam nígbà tí orí gẹ̀gà wọ́n láì nílò ojúkù ìgbà ọ̀pẹ́ òtí Rasulullahi sallallahu alaihi àwọn àfáà ní bìnàárọ́kì ni bí iskani rọ nkwenye arụkụ ó ń pè ní arọ́kù arụkụ apá kan ní kìí ṣe ní ni nítorí wípé in tó jẹ́ kí àwọn wípé kìí ni pé oògùn nínú ìmọ̀ arọ́kú wọ́n ni tó jẹ́ káwọn bá pẹ̀ arọ́kú ní pé oògùn mẹ́rin lọ́wọ́ àwọn túnmà arọ́kú kí ọ̀rọ̀ papọ̀ nínú èdè pẹ̀lú tí a ń lò sí kò túnmà ká máa sá fún àti lo ọ̀rọ̀ torí pé yóò kó bá nǹkan mi tàbá fẹ́ máa túnmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ní tó sì kà wá náà àní arọ́kú lọ́dọ̀ lọ́wọ́ òṣùwọ̀n ńlá kan ni tọ́jẹ́ wípé èyí tó lè gbanú rẹ̀ kọ̀fẹ́ lódiwọ̀n pàtó kọ̀fẹ́ ní kí ni òdiwọ̀n pàtó tàbí wọ́n sọ pé arọ́kù tàbí sọ pé arọ́kù àfẹ́ pè ní arọ́kù àwọn apákanáà wọ́n ní pè ní arọ́kù nítorí wípé yóò jọ nǹkan mi arọ́kù náà jọ nǹkan mi àlẹ́ arọ́kù indian arọ́ a sọ pé bí kí wọ́n sọ wípé àpòdọ́ àpòdọ́ ní ìsìn gbóná ìdọ́ tá a fi kún un wọ́n lè kọ́ nǹkan náà mi kọ́ jẹ́ 20 kilos ìmí 30 kilos 40 kilos ìdọ̀ iná sí àpò òdọ̀ iná sí kò ní ìjájú pé déédé bẹ́ẹ̀ ni irú tí a ń gbé wáṣọ́rọ̀ sàsánù ìjọ náà sì jẹ́ arúkù ìtumọ̀ mí bẹ fún ìlọ́rọ̀wá arọ́kù ìtumọ̀ mí bẹ fún ìlọ́rọ̀wá

wọ́n bá gbé kí ní wà bá sọ̀sẹ́lá sí kí ní dédé tí wọ́n bẹ̀m̀bẹ̀ tí wọ́n gbọ́ sọ̀sẹ́lá dára lọ apá kan àfà ní dédé tí ń bẹ̀ nù arọ́pù yẹn ọjẹ́ kọmsata aṣàrọ̀ sọ́ọ́án sọ́ọ̀rù tí wọ́n bá wọn ti bẹ̀m̀bẹ̀ ọjẹ́ sọ́ọ̀rù 15 ẹgbàkáwá kan nínú ẹgbàwá mi wọ́n rí wípé in ti ń bẹ̀rù rẹ̀ sí déédé ìṣirúnà sọ́ọ́rán ọjẹ́ 20 sọ́ọ̀rù àdábáwí sọ́ọ̀rù 20 oníbẹ̀ẹ̀bẹ̀ tàí nígbàlú ilé ìdẹ ẹnìkan gbé wá ọ̀nà sàṣìlám sọ́dápọ̀lù gbé wáyé nínú ẹgbẹ̀wá mi lọ́dọ̀ wọn nù àdífìyàwó Aisha fi sọ́dà ní Muslim wípé àwọ̀kọ́ ní ká pé ìtẹ́ gbé ní ìwà o ká pé ìdẹ́ngẹ̀ lápẹ̀rẹ̀ ká pé ìtẹ̀dímọ́lẹ̀ ní ńlá méjì ó ní a fi gbé wá ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rí tó pọ̀ wájú o ní pé ẹyọkan ni tí a gbé wáyé táwọn ẹyọkan ni àwọn àfáà ní ọ̀dàrú nígbàtẹ́ni gbé nǹkan yìí bọ̀ kó lè rọ nǹkan àgbò tó gbé sí kó lè rọ lọ́rùn ó pin sí irú dẹ́ngẹ̀ méjì hùn díẹ̀ wọ́n kù sọ́wọ́ ọ̀tún díẹ̀ wọ́n kù sọ́wọ́ sí bó ṣe lọ́rọ̀ ànàbí ló gbé ìkan nínú méjèèjì ọ̀dà sí kejì padà ọ̀dà yọkan àwọn tí ń rí ńgbà tí ń gbé bọ̀ wọ́n pè méjì àwọn tí ń rí ńgbà tí wọ́n ti sọ́dà yọkan wọ́n pè lẹ́yọkan ọ̀dà nígbà wa gbélẹ̀ àwọn afẹ́ mọ nínú ìwáyẹ̀ ànàbí máa ń gbé lọ lọ fi bọ́ra lé rẹ̀ àṣẹ ìtumọ̀ rẹ̀ ní pé alẹ́ lọ́lọ́mí tí wọ́n kẹ́rẹ́ bẹ̀ka ní àwọn bá ti lè ro àmúlà bí kókò márùn mẹ́ta gbogbo ẹgbẹ́ bá ti ká náà ni ṣùgbọ́n kó ságbìyànjú orí pé yàn sí sì jẹ mẹ́ wọ́n ìbá àjẹjù bẹ́ẹ̀ lọ torí pé kò ló súnmọ́ àwọn àfáà ní olóṣùnmọ́ ọ̀pọ̀lọpọ̀ àtọ́rọ̀fù ọ̀wá nù hadithi hamsa wọn sọ wípé áti ìmùhù ahìlẹ̀kì lọ́rẹ̀ yẹ fi bọ́ àwọn èèyàn rẹ̀ lọ fi bọ́ra lé rẹ̀ sáájú bá ń sàtó sọ báwọn ó ní ńgbàtàgbé kí ní ìdé àbí ní máa gbé lọ ó ní kí ni kó òun fi ṣe ànábì nínú rẹ̀ fi bọ́ àwọn aláìní ó ní ààlà afọ̀rọ̀ mi ní ṣé ẹni tó tún tó sì jù mí lọ ní kí lọ gbé fún hamsa islam ní bẹ́ẹ̀ ó ní wàlúwà tá a bá mú mẹ́jìnà ni ó ti bẹ̀rẹ̀ níbi tó pín sí ní tọ́dà lójú kò sí inú ilé tó tó sì tó lé o nínú ìwáyà mi in táwọn ọjẹ́ lálẹ́ àwọn òní hamsa wa ni máa ń gbé lọ lọ fi bọ́ra rẹ̀ àti ara ilé rẹ̀ gbọ́dọ̀ lọ bọ́ra rẹ̀ àti ara ilé rẹ̀ àbọ̀bẹ̀wò ànábì sí ìsọ fún tẹ́lẹ̀ lè pé kọ́lọ̀ rẹ̀ bọ́ 60 aláìní ṣé 60 làwọn tí ń bẹ́lẹ̀ báṣà ti sọ̀rọ̀ ìtàn bákan náà máa gbé lọ sí nǹkan ìlọ́sùnmọ̀ táàfọ́gà àmọ́ òṣùwọ̀n tí a máa fi ṣe ìtàn àmì olóṣùwọ̀n nínú ẹgbàwákan tá a bá ní twenty sọ́ọ̀rù ní bẹ́ẹ̀bẹ́ twenty sọ́ọ̀rù ní bẹ́ẹ̀bẹ́ sọ́ọ̀rù kan sì jẹ́ múdù kan múdù kan lọ́sì fẹ́ẹ́ máa bọ́ ẹ̀dẹ̀ kan múdù kan lọ́sì fẹ́ẹ́ máa bọ́ ẹ̀dẹ̀ kan tá a bá wá ní sọ́ọ̀rù twenty ní bẹ́ẹ̀bẹ́ tí sì ń fi múdù kọ̀ọ̀kan bọ́ ẹ̀dẹ̀ kan a jẹ́ wípé èèyàn eighty òní rìwáyà sọ pé ọ̀rọ̀ nàám ṣùgbọ́n ìgbàwà mi ìwá wípé tí ń bẹ́nu tó tí ń gbé wáyé ọjẹ́ 15 sọ́ọ̀rù hmm. sọ́ọ̀rù kẹsìrè yọ́ ma dúró fún aláìlè mẹ́rin tá a bá fi 4 times 15 yóò fa 60 ṣùgbọ́n náà bóòlù àwọn fásitì jábọ̀ nínú ìgbàwà mi annabi wa ni àtìrìm bá àdọ̀wọ̀ ahlẹ̀ ọya ìntí ń wáyé ẹ̀fún ní apá kan ń bẹ̀ tí ó fi bú àwọn èèyàn rẹ̀ àwọn àfáàní tí òjò wá dàrú wípé wọ́n wá yọ sọ́ọ̀wù 15 fún àwọn tí wọ́n gbà wá pé 15 ni sọ́ọ̀wù tí ń bẹ́ẹ̀ in tí wọ́n fún ní ẹ̀ ń sọ àwọn tí wọ́n ní 20 ni inú bí wọ́n ti yọ ní ẹ̀ ń sọ ẹni tí wọ́n pè 15 ìgbà tí wọ́n gbé fún tán ní ẹ̀ rí àti mẹ́ta fẹ́ fi bọ́yàn èèyàn 60 àmì wà ní màá lọ ọdún fún aráàlú rẹ̀ akọ́kọ́ àwọn àfà ní pé èyàn òkúnlẹ̀ lè fi bó èyàn ẹyọ kan tọ́já láì wọ́n máa fi jẹun kó fi gbé ẹ̀mẹ́ 60 apákan ní bákan náà gbọ́nà náà ní sọ ìgbé èyàn 60 èyàn gbọ́nà mú aláìní mẹ́fà kọ́ wá torí wípé ó fi jíjẹ ìtì síbi kí ni ó fi tì síbi أو في تسبي مساكين إطعام ستين fibo في بو àṣètùmọ̀ rẹ̀ táwọn gbọ́yẹ ni wípé aláìní kan kan kan kan kan lọ́dọ̀ọ̀tọ̀ lọ́nà 60 ṣùgbọ́n táà bá wo bí táàsà ń parí àlàbáyé sí yóò jù kí ọ̀pọ̀pọ̀ àwọn nǹkan ó kí àṣíwá àkọ́kọ́ amsasam ọkùnrin olóhùn ní ẹni tó tó sì tó àdébí lọ́rì jẹ́ àti wà àti aráalé rẹ̀ apá kan àfáà ní ẹmújọrọ ọ̀dà mu ìtumọ̀ ń tànà bí n sọ ni wípé lọ́rẹ̀ fún àwọn tó jẹ́ pé áàjì àmú ohun èyí ṣe dandan lọ́rùn rẹ̀ nínú fámìlì rẹ̀ àti nù ahlẹ̀ ọ̀rọ̀ adé rẹ̀ sahih ọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n mú ọ̀pọ̀lọpọ̀ rìwáyà a wípé kúlù àǹtì jẹ́ wà ti nù ahlẹ̀ ìyá rẹ̀ sì fi bọ́ ìyàwó fi bọ́ ọmọ tọ́yì apákan náà fà sọ́nà apákan nílá kọ̀díyà ọkùnrin in tó ṣẹlẹ̀ sọkùnrin bó ṣe ṣẹlẹ̀ sí tán ní ìyàjọ́ rẹ̀ tán mẹ́sì ó ń ṣẹlẹ̀ sẹ́ni náà wọ́n sì ń ha dánù àwọn afá ní gbogbo agbantẹ́rí ṣùgbọ́n ẹ̀rí mi ìtajù mi ha dánù ẹ̀mọ́ wa kò sì sẹ́ni ọ̀dà kí wá ní tọ́fà tí ànábì sallallahu alaihi wasallam fi ṣe báyìí bẹ̀rẹ̀ àwọn àfáà ní ẹni tọ́fà náà ní wípé ẹni ìjẹ́ aláìní kò ní ó sì dáràn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n wá fún ní tí ètẹ́rìn pé ọya lọ́rì ìtẹ́rìn ó tún wá ní ohun ọmọ rí ẹni tí ó tún ní ìdí ẹni kò wọ́n fi tẹ́rìn tó Assalamu alaikum àníwá bu ẹ títí títí wọn fi rí eyín ọ̀gá rẹ̀ apá kan àfa ni ṣé mo bá lábọ̀lọ̀ rẹ̀ látọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ mi àwọn tọ́jọ́ wípé wọ́n ń gbà bí ìwà sáwọn ní wọn fi kún torí pé tí wọ́n ń sọ fún wa ní wípé ànábì ẹ̀rí rẹ̀ tàbá súnmù ni kì í rẹ́ni kékékéèké wọ́n kàrà sẹ́nu mọ́sí tí wọ́n bá sì sọ wípé wọ́n àwọn bí ìyọ síta kó ti kó lẹ́rìn mọ́sẹ́ àwọn àfáà ní ìtumọ̀ rẹ̀ ní wípé lọ́pọ̀lọpọ̀ gbàtọ̀ bá rẹ́rìn hundred be ninety five bẹ́ẹ̀ yọ jẹ́ ìmọ̀sẹ̀ pé ìtumọ̀ tí a mìíràn apákàbalẹ̀ la tó bá jẹ́ lórí ọ̀rọ̀ àlàmọ́dé àlèkè àmọ́ wọn lè rí yàn nàbí ìta wọn lórí ọ̀rọ̀ ayé wọn lè rí ìta apákan àfa tó jẹ́ wípé lafẹ́ fi arájà ń tàn sọ yìí ni wípé ànábì rẹ̀ rìn jọ náà lọ láti lè máa ṣe ma. níbi ìṣesí Allah subhanahu wa ta'ala tó fi sára ọ̀nà bí adama wípé gbogbo ìgbà tí ẹ̀dá bá ti rí rọrùn lójú ẹsẹ̀ ni ó sì máa gbàgbé ní tó gbélé bẹ̀ èèyàn dé ń pé iná mẹ́rin iná ọlọ́rin iwájú òwe bí ṣe ń láàárọ̀ lẹ̀rú ń bà ní sọ́kọ́ nítorí mẹ́rin lórí níṣẹ́ kankan ṣé kò yẹ kójú ó tì débi kó e sọ wípé ah ẹ̀sìn o wọ́n lọ fọ́lá ìdí ojú ayé ah ń bọ̀ ẹ̀ balẹ̀ sàn sára yìí ni wàá wájú mi náà lọ ẹ̀jẹ̀ jẹ́ ń jẹ́ ní ìwọ̀n tó ń pariwo náà ní ìsìn mo ti kó mo ti dáná lọ́wọ́ bó ṣe nǹkan tó sẹ́nu ọ̀bí adama ẹni tí ó là ní ti àyà iná lè ní sánà àyà tó kọ́ àrùn àwọn ìsìláwọ̀nà ọmọ ni ọmọ jẹ́ ìlú ẹsẹ̀ ní ìsìn tó bá ti rí fóònù ní ìdí ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ tí wọ́n bá ti rí àwọn èèyàn bí ṣe ń parọ́ náà wíwá yóò máa wáwò yóò máa wọ́wọ́ sásùn yóò máa ṣàkóso ẹjẹ́ kọ́wọ́ rí àfihàn tọ́lọ́ bá fẹ́ sáà tó ń ti bẹ́ẹ̀ náà àwọn àbálàbà bọ́ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni tí kò lò lọ́kùn tí ìní àyíká

apá kan àfáà ní ó ti kó gbogbo rẹ̀ nù pé kò ní sanjọ́ kankan padà apá kan ní okò onú kò kóónú wọ́n ní kíni tí wọ́n rẹ̀ wọ́n ló kóónú tó bá ti jẹ́ wípé ààwẹ̀ èlò ń tọ̀ bá mú ṣàpàtí ní nǹkan mẹ́ta ni tó bá wẹ̀ 60 days ó ti kóónú bó ṣùgbọ́n tó bá ẹmú yọ́ọ̀bọ̀ yàn tàbọ̀ bá ẹmú yọ́ọ̀bọ̀ kú lọ́rùn ẹmú torí kọ̀ dọ́ra wọn yóò ṣe kí ni o yọ́ọ̀bà rẹ̀ padà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ziyada kan padà wà tó sì padà fẹsẹ̀ gúnlẹ̀ pé fásùn ìyàwó mẹ́ni ọgbà ọ̀rẹ́jọ́ kan ìyàwó mẹ́ni àtẹ̀kír ìyàwó mẹ́ni ọgbà ọ̀rẹ́jọ́ kan padà ó sì sì kéde kàfàrọ̀ ajá pé kọ̀dọ̀ wà ti kàfàrọ̀ ní bẹ̀rọ̀ rẹ̀ yóò sànjọ́ kan padà yóò sì sì kéde yóò sì kàfàrọ̀ gbogbo ẹ̀ tí ó lè bá wa bẹ̀rọ̀ rẹ̀ àárín àtọ́nà ọba ara àmánà táwọn afá àgbà nìyẹn àmánà táwọn afá kìíní o táwọn afá àgbà mi ṣàṣàdàmù mọ̀ yọ́lẹ̀ dàgbà ọ̀dọ́ torí pé àwọn afá sọ wípé kò sí ojú ti ń bi àlàmà yìí torí kíni nítorí pé tó wáyé pé kí n mọ́ sórí ibú lálẹ́kì àmà olọ́bá mú mi sọ tọ́sẹ̀lẹ̀ nú lé mi síbi tọ́yẹ kí n sọ sí kí n tọ́yẹ kí n sọ sí ibi tí ẹgbẹ́ ìgbọ̀rọ̀ sọ bẹ̀tẹ̀ kó tó padà gbọ́ǹta torí pé ẹni sọ pé òun súnmẹ́lẹ́tọ̀ tẹ́sí òsì sí lẹ́tọ̀ fún akéèyàn máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí kọ̀díṣẹ́ wọ́n láti kọ́ sí bẹ́ẹ̀ ó ti di tí wọ́n mójúkò láìpẹ́ rẹ̀ àfáà ní ẹ̀sìn a jẹ́ pé gbogbo tá a kà lẹ́là tó ní ọ̀rọ̀ kan bẹ táwọn fẹ́ sọ rẹ̀ wọ́n lọ́rọ̀ náà ní wípé kò sí obe nínú ẹ̀ tí ọmọ sàkàfà ọ̀rọ̀ tó gbogbo táwọn sọ kalẹ̀ látó ní ọ̀sọ̀ wípé bákan náà ìyàwó rẹ̀ náà ti ẹ̀nà mẹ́rọ̀ rẹ̀ kápákà àfáà ní a jẹ́ wípé obi ń bá ọ kọ bá ọ obi ò sí lẹ́nu lọ́dá rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jìnà sí ìfimúlẹ̀ nítorí pé ìdáyà lẹ́bí sọ̀rọ̀sálà nípa obìnrin tàbí ká sọ pé ọkùnrin ní ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí kò túmọ̀ pé ọ̀ràn yóò sì rọrùn obìnrin lókùnrú gbàtọ̀wájẹ́ wípé òun náà ti ọkọ̀ ìlọ́rùn bẹ̀ tí èsẹ tí ó jẹ ń pa kèsì fún ọjẹ́ ń pa kèsì pé kéèyàn mú obìnrin tó jẹ́rẹ̀ tí ó yẹ̀ ní tipátipá ní jẹ́ ń pa o kèsì pé lè yòó ní jẹ́ ọ̀gbẹ́mìnà mú jọ ma ṣiṣẹ́ tẹ́lẹ̀ fún ìṣẹ́ta kò ṣe nǹkan mọ́ ọ̀lọ́fíìsì yìí mọ́ ìjẹ́ ń pàkàlù náà tó sì mọ bí fábílì tiẹ̀ náà sí rí ó sì mọ̀ pé nípa agbára ọkọ́ ní òjúkọ́ bọ̀ lọ kò lè ṣe nǹkan mìíràn fún ní tí a ti jọ mọ̀tẹ́lẹ̀ tó jẹ́ àjọṣe dáadáa èèyàn lẹ́pẹ̀kan lára táwọn afá àti ìwà wípé ó ṣe wà lọ́rọ̀ ọkùnrin náà ní pẹ̀lú obìnrin wípé Allah subhanahu wa ta'ala fẹ́ mọ̀ sọ̀rọ̀ pa kéèyàn ó fi ẹnu bú kún yàn kéèyàn kún yàn lọ́ba àlè tí wọ́n bá sọ bẹ́ẹ̀ lọ ṣẹ̀ríà téèyàn bẹ́ẹ̀ sọ wípé ẹni ìpé ìlọ́ba yìí ní tó kùnà ní wípé yọ mú ẹlẹ́rìí bẹ́ẹ̀ wá tàbí mẹ́ta tó ní ó sì kẹrin wọn wípé tòótọ́ lòun rí mọ́mí rẹ̀ báyìí tí wọ́n sì sì nà tí ọba ti rí mọ́ wá wọ́n nà lẹ́gba éètì kò sì sí rẹ̀ tí wọ́n tún gbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ náà bí ẹ̀sìn wa ṣe sọ ara wa lọ́sọ̀ ìdọ̀wọ́lúwàbí irú ẹni tó wá lérò ilé ìwò ayé ọmọ kalẹ̀ a sọ sọ pé ẹ ń pa lọ sọ̀rọ̀ òdì báyìí sáwọn obìnrin tí wòye sẹ́ni ibi ṣùgbọ́n gba àdàjọ́ dé bí èèyàn sọ́sọ́kùnrin náà ọlọ́run sì kalẹ̀ lórí àwọn obìnrin ṣé ọwọ́ àmọ́ lórí wọn lá oko ògbà náà papọ̀ ojú kan ojú kejì tí èèyàn bá wá dárí ó ṣe kàfárọ̀ ó tún di 2 ó ṣe kàfárọ̀ tàbí kéde ẹ̀ sí ṣe kàfárọ̀ ó fi wá jẹ́ gbogbo ọjọ́ 30 náà apákan àfáà nígbè pé sọ́wọ́mù ìbáàbẹ̀ ẹ̀yọkàn náà ni wọ́n ní kàfárọ̀ ẹ̀yọkàn ní òkú ṣùgbọ́rọ̀ kìí wípé ọjọ́ kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn torí pé ó ní nǹkan tí ń de ìkọ̀ọ̀kan àti tí ń tu tùlúrù lè fájírì ìlàgbòrò bí ṣámsì àwẹ̀ká parí bí àbá bá wẹ̀ kan jẹ ọ̀dá ìtijọ́ kìí tó bá kú bà ó ní so ìdán ajẹ́ wípé ọjọ́ kọ̀ọ̀kan náà ni kàfàárọ̀ ti ń bẹ lọ́rùn rẹ̀ eléyìí sì ni tó tẹ̀sùn jù nínú ọ̀rọ̀ àfà kọ́mọ̀dì gbáwọn èèyàn ó mú ìkẹyìn ní awẹ́wà òdìní bákan náà àwọn àfà àtúpín wípé tí èèyàn bá lọ rè súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ lọ́jọ́ kan kí ó kí dúró tó dé ọwọ́ zúrù wá dé òdì ní nígbò tó di ásìrì ó tún sí bẹ́ẹ̀ sí kàfàrọ̀ méjì ní mẹ́lọ́rùn rẹ̀ abẹ́yọkà àwọ̀fà ní ẹyọkà ní mẹ́lọ́rùn rẹ̀ nígbò jẹ́ wípé kèétí ìsan ìtànà kankan tọ́wọ́ wá sàn tànà kọ́ àwọn kàpín méjì wọ́n ní yóò ṣe kàfàrọ̀ méjì apá ní ẹyọkà ní ó ṣùgbọ́n ọ̀rọ̀ tó tẹ̀sùn ọ̀dún wípé ẹyọkà náà ní in tí ọ̀bá ti mú rọmọdán jọ kejì kí lẹ̀ rí wa torí wípé ń gbà ó ti kọ́kọ́ ṣe tó ṣe ń dúró in torí ó ṣe ní asiri in torí ó ṣe lẹ́yìn dúró kò mú ìdájọ́ kankan mọ́ torí pé kì í náà ìsàláwẹ̀ kò sí tó sì yẹn bá sì pẹ̀lú ìdájọ́ ìkápọ̀ mọ́sọ́wọ́ gbogbo àwẹ̀ tí yẹn ní máa gbà fún Allah subhanahu wa ta'ala pátá Ramadan nìkan ní téèyàn bá súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ ní Ramadan tí èyí sì ìṣẹ́ntọ́ ẹ̀kọ́ súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ ní Ramadan ẹ̀ntọ́ ẹ̀kọ́ súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ní Ramadan o èèyàn sí ní àdù ọwọ́ adé 12 ó dé 12 ẹlẹ́ àná ò nírun tí èdè yìí súnmù ìjọ náà wọ́n wá ọ̀padà bíi 9 afárẹ̀ sílẹ̀ níbi 12 àwọn ilé mú ò sí inú aláwẹ̀ wọ́n sì lẹ́tọ̀ kó sọ́ra wọn àlàsọ́ṣẹ̀ àbúwà ní ọ̀rọ̀ tó jẹ́ pé òun ni ẹ̀rí báyìí gẹ́bà sọ̀rọ̀ inú riwaya àbọ̀wà ibn abi shayba min athara ibn mas'ud radiyallahu anhu ilé ìlú lẹ́gbẹ̀ẹ́ àwọn pọ̀ padà àwọn nǹkan kan wá sẹ́yọ lábẹ́ mẹ̀sá lábẹ́ ọ̀rọ̀ ìsúnmẹ́lẹ̀tọ̀ ẹni inú Ramadan alistimna kéèyàn ọmọ sí masturbation inú Ramadan yálà gbọ́wọ́ ẹ̀sùn ni o yálà lẹ́dì mẹ́lẹ̀ ni o tí in amza tí ma ní ìgbé jáde lára rẹ̀ àwẹ̀ ẹni yẹn bàjẹ́ ṣùgbọ́n sí ìdájọ́ ẹni tó súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ lónà wá ní kò níyàn yóò gbà àwẹ̀ ọjọ́ kan padà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ táwa ṣùgbọ́n pé yóò sàn kàfàárọ̀ kò ní kàfàárọ̀ lọ́rọ̀ tiẹ̀ ojú kan nìyẹn ọ̀rọ̀ ẹni Imam Malik sọ ó ní Abu Hanifa sọ ó ní Imam Shafi'i sọ ó ní Imam Ahmad sọ ṣùgbọ́n àwọn ojú nẹ́sùn mórí kò sí dọ́kàmì pẹ̀lú rẹ̀ àwọn ọ̀dọ̀ ìrìyà wọ́n ní gbogbo ẹ̀ ń bá bọ́wọ́ ara rẹ̀ sọ̀rọ̀ ọ̀dọ́ tí màníwò bẹ̀ ń tẹ̀lé rẹ̀ kò ní sàn kan wọ́n ní kílẹ̀ ní wọ́n ní torí pé usulu mufattirat mẹ́ta náà ìpìlẹ̀ gbòǹgbò nǹkan tí máa ń jáláwẹ̀ tí máa ń sí aláwẹ̀ lẹ́nu mẹ́ta ni jíjẹ mímu sísúnmọ́ obìnrin sísúnmọ́ obìnrin àwọn afáwọ̀ adáhùn ló rí pé tó bá jẹ́ bí àrùn lẹ́bá rí wọ́n ní kí àwọn afáwọ̀ mẹ́rin wa wọ́n ní ẹ̀rí ń bẹ kí náà ni ẹ̀rí ẹ̀rí náà ni hadith àbí ọ̀rẹ́rọ̀ táwọn sọ wípé aṣọ yóò máa yin aláwọ̀ ní rọ̀gọ́dọ̀ wípé ẹrú mi dáadáa lé ń sì kẹ torí kíni lẹ́yìnlẹ́wò ìyá dáhùn tó ààbàwò wàṣàwọ̀bàwò wàṣàwọ̀dàwò mìíràn ajé torí lè fi jíjẹ rẹ̀ lẹ́ torí mi lè fi rẹ̀ lẹ́ torí ọ́sàtì ẹ̀gbẹ̀rún kankan sáwà lè pe ṣáwà náà ní kí nǹkan dẹ̀ lára yẹn àmì jí ó yé wa wà bí búdúrì àhádìkún sọ́dọ̀kọ́ àyájì àdúnà ṣáhàwá dà wọ́n pè ṣáhàwá àti wọ́n sì lè dìní yẹn tó jẹ́ pé náà ní ẹ̀sìn sí kéde ló fi wá ìdán ẹnikẹ́ni tó bá bọ́ ara sọ ọ̀gọ́n àwẹ̀ rẹ̀ bàjẹ́ yóò sì padà san ìjọ tó dánwò yóò san padà ṣùgbọ́n kò ní ká fọ́ àwọ̀ ẹ̀rọ lọ́rùn tí èèyàn bá wá ń gba àwẹ̀ Monday and Thursday tó fi wá lọ súnmẹ́lẹ̀ tọ̀ rẹ̀ kò ní kàfàárọ̀ kò sí kí ni o kò ní kàfàárọ̀ ti ẹ̀ ṣùgbọ́n ó ti bàwé ara rẹ̀ jẹ́ ọdá pọ̀ ọ̀sán padà bí ó sàn padà pọ̀ lẹ́sẹ̀ bó yẹ pé ìtura fún lọ́rọ̀ àfa pé in téèyàn bá fẹ́ fi súnmọ́ Allah subhanahu wa ta'ala tó bá bàjẹ́ lójú ọ̀nà sí dandan ni fún kọ́dá padà apákan àfa ni dandan ni tó rọrùn kù lẹ́ta àmọ́ mú sí nàám kákásá mọ̀ pọ́ǹtì àwọn àfa ìtawà nídìí kí ló fàtẹ́lì ìsọ̀báyì kí ló fàtẹ́lì ìsọ̀báyì in tó wá fi pè wà mùsùlùmí fún tọ́jọ́ wá ti kú lára èèyàn tí bá kàn pẹ̀lẹ̀ mùsùlùmí kò pè mọ́ oní làkáyè yọ́ sì wà kúká wá wò pé ah, orílẹ̀ èdè òtọ́ sí òye sí ìṣẹ́pá náà fífẹ́ mú pé a ah, ní ẹ̀rọ abúlé kúká wo ọmọ gbogbo náà tẹ̀lé gan aláàbọ̀ ọmọ ìbọn títà sí ọmọ ẹgbẹ́ iṣẹ́ báńkì tẹ̀lé gangan so pàtàkì ní àwọn akẹ́kọ̀ọ́ sọ pé obìnrin sí júlẹ̀ tó jẹ́ pọ́tọ̀ ní tẹ́ǹsọ̀ tẹ́lẹ̀ lánàá tí èsì wà níyàbá kí ọmọ kàrẹ̀ ìdán ibi àti ráàyè láti máa gbọ́rọ̀ àwọn afọ́ àgbàgbọ̀ yẹnu tọ́yì ẹnikẹ́ni tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ tí irú nǹkan báyìí jáde lára rẹ̀ tó bá wá jẹ́ lára ìyàwó èèyàn kọ́ àwọn afọ́ àní eléyìí náà clear gbogbo ẹnikẹ́ni tí ń kí ìsìyàwó rẹ̀ indi mọ́yàwó rẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ jáde lára rẹ̀ nínú Ramadan kò ní ìsànkà ṣùgbọ́n yóò dọjọ́ padà kò ní ṣe kí ni o kò ní san kàfàárọ̀ ṣùgbọ́n yóò dá àwẹ̀ ọjọ́ yẹn padà torí wípé jìnnà sù wá lórí rẹ̀ ó ní jìnnà wù ọwọ́ tó bòrè lára ẹ̀ lọ́kàn bá àwẹ̀ rẹ̀ jẹ kìí ṣe fọwọ́nù kàfàárọ̀ ọwọ́ náà kan ojú kan ojú mi nínú Ramadan dàwáyí ìtọ́lẹ̀ kó wà lábáyà kéèyàn sọ àfún pípọ̀ àwọn àfáà ní ìmá kíṣì obìnrin Ramadan mẹ́ta ló kún sí bó ti ẹ̀jẹ̀ pé èyí tọ́ rílẹ̀ jù nínú ọ̀tí apàdà sọ wípé mẹ́ta náà yìí kan lè di méjì méjì lè di kan ní mẹ́tẹ̀ta tí ó padà sí méjì akọ̀fọ́ mẹ́ta ká tó wá sọ bí ẹ̀sìn fọ́pọ̀ ó ní wípé lábásà bìtàbí lèmọ́nlá yóò hárínú látò hárínú kóbílà ṣàwátàwò ẹ̀ntọ́ jẹ́ wípé ẹ̀ntọ́ fẹ́ kíìsì kò tí ẹ̀ ọ̀rọ̀ pé ààrẹ yóò mú fò mú kò tí ẹ̀ sínú ọ̀rọ̀ rẹ̀ ọmọ tó ń kìsì bàbá rẹ̀ tàbí ọba tó kìsì ọmọ rẹ̀ ọdá pípọ̀ ṣùgbọ́n sẹ́nu káwọ̀ ìsábà sí ní naam tàbí èèyàn kìsì ẹ̀ lọ́sẹ̀ tí àgbòdè lọ́jọ́ rẹ̀ èèyàn kìsì ẹ̀ lórí ọ̀nà kìsì ẹ̀ lórí padà mùsùlùmí lélẹ̀ ìní kìsì tó ẹgbẹ́ kò wulẹ̀ sí ẹ̀mí wípé àgbàdo rẹ̀ ní ájí gẹ̀ẹ́bí pàtà àbúrà lọ́nà ní na ojú kanú ojú kejì o ní kọjá wípé ẹtí àfẹ́ kìsì tọ́jẹ́lẹ̀ tó yẹn èèyàn mọ̀ wípé ara àwọn lele pọ̀ tó lè pọ̀ tó ẹ̀mí ẹ̀ àwọn afá àdẹ́pọ̀ dáa tó kí wẹ̀ níbẹ̀ náà kọ́ wá bí tí ó ti máa lọ tìlà wà rọ̀mọ̀dán in tó dáa fóònù náà wípé kóhùn ọ̀pọ̀ nílé lé ọ̀sàlọ̀ ọ̀sàlásí pàtìkáàfù tiẹ̀ àti bẹ̀rẹ̀ ọ̀dọ́n ti bẹ̀rẹ̀ ọlọ́run tó dá bẹ́ẹ̀ yóò sì parí ẹ̀mọ́ gbà ọ̀dọ́n bá parí irú ẹni bẹ́ẹ̀ kọ́ wa máa sọ wípé wọ́n máa fi ìmọ̀ kìsì ìyàwó òun àwọn àfáà ní ní fúnfún ilé àrọ́mù wọ́n wá mú wá náà tù wọ́n papọ̀ sẹ́yọ kan tírì wọ́n sì náà ní o ẹyọ kan jáìz wọ́n jáìz ọjà bákan náà nínú fòrò ìmọ́sílá nínú Ramadan ẹnikẹ́ni tí tí ń wo obìnrin ó ara ṣùgbọ́n àkọjá ìlara àwọ̀ ẹ̀yọ̀ bàjẹ́ ṣùgbọ́n ìwò tí wo nígbàtí ọ̀pá lọ́rí tọ́ wípé mọ́bí ìwò jáde náà tí ó sì máa ń wá bí omi irú omi o ní bí ìparí ọ̀fìnkì lọ́ba lójú ẹ̀tàn tọ́lọ́fìnkì wá lórí kòlò èèyàn máa kó òun jáde lára èèyàn ìbá àjẹ́lẹ́ tó èèyàn lèèyàn bá ṣe nínú ọ̀rọ̀dọ́n tí lè bá jáde lára èèyàn àwọn èèyàn ọba jẹ́ ṣùgbọ́n kí èèyàn máa jìnà sí tó lè bá àyàn kọ́dà púpọ̀ ojú kan ojú kejì nínú ọ̀rọ̀dọ́ yìí kan náà tí èèyàn bá wá padà ń wo obìnrin àwọn àǹfààní tí bá ń wò ó kàn wò lẹ́ẹ̀kan lára ẹ̀ lé lórí wípé mọ́bí ò jáde rẹ̀ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ tó bá wá jẹ́ wípé ó tún wò lẹ́ẹ̀kejì wọ́n ní masala dé lórí lẹ́yìn ìtú rẹ̀ lẹ́ẹ̀kejì tí mọ̀ní ìwé jáde lára rẹ̀ àwẹ̀ rẹ̀ sí kí ni o àwẹ̀ rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tó bá lóbi lẹ́ẹ̀kan kọ́ fìrì ẹ̀kẹ́ tó ní náà ni mẹ̀mí yìí sì jáde lára rẹ̀ èyí tá a ní ọjà lè tẹ́yìn ó lè fi lè àwẹ̀ rẹ̀ bàjẹ́ kí wá lẹ́nu àbọ̀ tí àbọ̀ wá tóbi wò ó padà tó fi wájá pé ìtúwò padà yìí ó ní mẹ̀mí yìí fi bọ́ lára rẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ gbogbo àti mẹ́tì ò bá jáde mẹ́tì lè mẹ́ta tó pé ọjà lè tẹ́yìn ìmára àwẹ̀ rẹ̀ ò ojú kan lọ bákan náà àtẹ̀fikir kí ọmọ ronú obìnrin gbogbo ẹjọ́ sọ̀rọ̀ sínú rọmọdọ́nù ní ronú obìnrin lọ́ba fi di wípé ara rẹ̀ le mọ́ndínù tẹ́lẹ̀ ara rẹ̀ àwọn ẹ̀rọ bàjẹ́ inṣàlá rahman ṣùgbọ́n tọ́ba wá jẹ́ mọ̀lẹ́ yìí rọ̀ tẹ́lẹ̀ ara rẹ̀ kọ́ ọkàn orúkú obìnrin mọ̀lẹ́ yìí fi wá jáde lára rẹ̀ ìrònú ìkòrí gbẹ́gbò lẹ́mìí títítítítítítítítí àwọn àfáà ní pẹ́lú bẹ́ẹ̀ àwẹ́rẹ̀ ọ̀bàjẹ́ lókùnbà ti ṣùgbọ́n tó fi nǹkan míì kún ìrònú àwẹ̀ rẹ̀ bàjẹ́ bí ṣe rọ́nà tó lọ náà pọ̀ tí tí nǹkan gbórí lára rẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ kí lè rí wa jẹ́ àfisàn ìhàyìn min hadith àbí rẹ̀ rọ́dí alọ́tàràdọ́ amsa sọ wípé alọ́sà sọ wípé inna Allah tajawaza ní ummati Allah subhanahu wa ta'ala sọ wípé mo ti sàánú rẹ lórí umma rẹ ìmì gbogbo tí wọ́n mi bá ń bẹ̀rẹ̀ ara rẹ̀ sọ tí ọba tí ìsọ ọ̀tà kè é dẹ̀sẹ̀ fún bó ṣe rí ogun tó tí ọba sì ti fi ṣiṣẹ́ ṣe kè é tí ìdẹ̀sẹ̀ fún ẹ̀dá kan ti lọ náà pọ̀ ó fi sẹ́kù àbí òbí sẹ́kù aláwọ̀ tó wò ṣẹ̀kù fi ṣe gbójú bí ó ti di sẹ́nà tó tún gbójú bí tó tún gbójú ọ̀rọ̀ títítítítí. àwọn eléyìí jẹ́ pé à ń sọ eléyìí lórí pé ògiri ń bà sí sàrí òsì papọ̀ ẹni tí kan sí kejì bá ṣẹlẹ̀ sí nínú Ramadan kò ní ìdí kéèyàn máa náwó kè mo ìnáwó kè wípé ẹwà sọ léyìn fún mi hmm. èyàn ó ti mọ̀dájú ara rẹ̀ fúnra rẹ̀ kọ́dà bọ̀bẹ́ tí ń sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá ti rántí pé sàárì ọ̀pàpọ̀ èyàn ò ní jẹ́ kí ojú ó ti òun kọ́ wá lọ rí kó ìwájú Allah nafsi nafsi ẹ̀mí èmi lókùn tí mo ń dúró ẹ̀mí ló tí mo dúó ìrìn nǹkan mi lò ọ̀yẹ̀ ká parí kútùbà ìsìlá ní ti parí ẹ̀ báyìí a wà á sọ ìdájọ́ inṣàlá àpá ìjọba ìjọba ìjọ a kà sí ìdájọ́ àwọn obìnrin àti sọ́nínà a tún sọ dára padà tí bá ń já wẹ̀ ọ̀rọ̀ wọn torí oyún tàbí torí pé ń gbọmọ lọ kí ni ọ̀rọ̀ táwọn afọ àsọ lórí rẹ̀ lẹ́yìn náà gbogbo ń ta wá wí téèyàn bá wá sàtẹ́ẹ̀wọ̀ kọ́tọ́ wá kú tọ́láwẹ̀ wọn ṣé wọ́n máa ń gbáwẹ̀ fóòkù àbí wọ́n ń gbáwẹ̀ fóòkù hàn ibẹ̀ láti wá kí ọ̀pọ̀lọpọ̀ àlàmáyì a wà fi ẹnu rẹ̀ jóná pa pé bá ṣe sáwẹ̀rẹ̀ o bá ṣe sáwẹ̀rẹ̀ o lẹ́yìn ṣe gbígbà gbèsè pàdé Allah subhanahu wa ta'ala insha Allahu la ilaha illa huwa wa in kana fil baqiyya wa min huna nastaqir insha Allahu ta'ala fil khutbati al-qadimah abẹ̀rẹ̀ ọ̀sán tààlà pátá kò tó ọjà yìí kọ́mẹ́jì ọjọ́ pé náà ń gbọ́ yìí ẹ̀rí ibú ni ó fi jẹ́ jọ jẹ́rìí fún àná mọ́jọ jẹ́rìí bí alórí wọ́n jọ kò sọ̀rọ̀ mọ́sà àfi ara jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa má fara jẹ wa má jẹ káyé wàhálà wọ́n jọ kò sọ̀rọ̀ síjọ́ rẹ̀ wà bá ní fi ara jẹ kún máyì bá ní fi ara jẹ kún máyì gbogbo mùsùlùmí ayé pátá bá ní fara jẹ wọn gbogbo bí tára ti ní àwọn wọn má dẹ ìpayà sí wọn bẹ wọ́n jọ sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà bá a ṣe ń gbọ́ lọ́tún lọ́sìn má jẹ ọ̀jẹ́ sábàbí abúfẹ́ kọ̀ọ̀kan wa gbogbo bí ṣàìtọ́ sí ń gbìyànjú láti já wà lẹ́yìn àdẹ́bì sọ̀rọ̀sọ́lá mọ́sà àmúwà dúró wọ́lájẹ́ kò sọ̀rọ̀ ìlà haúlà ọlọ́kúwọ́ta ilẹ̀ bẹ̀rẹ̀ alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati bighayri 'amad wa rafa'aha bighayri 'amad ahmaduhu wa ujalliluhu wa ashhadu an la ilaha illa hu wahdahu la sharika lah lahu al-mulku wa lahu al-hamd yuhyi wa yumiit wa huwa ala kulli shay'in qadir wa usalli wa usallim على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى خلقه جميعا وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أي بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلوا به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد بين لنا أحكام وكفارة من جامع أهله في نهر رمضان متعمدا جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها ومن حديث أبي هريرة رضي الله عنهما وأرضاهما وقد أتى النبي صلى الله عليه وسلم رجل يشكو أهله حاله وينتف شعره ويدق صدره ويحفي على رأسه التراب ويدعو على نفسه بالويل حتى أتى النبي صلى الله عليه وسلم وكان بين ظهر أصحابه جالسا في جالسا في المسجد ثم قال يا رسول الله إنه احترق وفي رواية هلكت إلى أن أرشده رسول الله صلى الله عليه وسلم إلى ما يكفر الله سبحانه وتعالى به هذه الخطيئة وأرشد صلى الله عليه وسلم إلى إعتاق رقبة فقال يا رسول الله قدم عذره بأنه لا يملك رقبة سوى رقبته ثم أمر صلى الله عليه وسلم بصيام الشهرين المتتابعين واعتذر بأنه أصاب ما أصاب ولقي ما لقي من الشهر فكيف بالشهر ثم أمر صلى الله عليه وسلم بإطعام ستين مسكينا فاعتذر بأنه أفقر الناس من أهل المدينة وأتي صلى الله عليه وسلم بعرق من تمر ثم رصص إلى السائل فعطى هذا الرجل هذا العرق المقدل الزبي ثم أمره أن يتصدق به على ستين مسكينا ثم قال يا رسول الله على أفطر مني والله ما بين لابتيها أهل بيت أفطر من أهل بيتي ثم قال الرسول صلى الله عليه وسلم كلوا أنت وأتم عيالك فتبسم رسول الله صلى الله عليه وسلم حتى بدت ايامه صلوات الله وسلامه عليه عباد الله واعلموا أن العلم اختلفوا في هذا الأمر هل على التخييل أو هل على الترتيب ذهب بعض إلى الترتيب وبعضهم إلى التخييل وفروع هذه المسائل في كتب الفروع كذلك عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم لم يعزر هذا الرجل لأنه جاء مستفتيا قال بعض العلم لأنه قد ظهر من هذا الرجل علامة الصلاة والاستفتاء ولا استسلاء مع الصلاة لذلك قال بعضهم لو كان جاء يستأذن بهذا الحكم بعد أن قد تبين أنه جنى وارتكب كبيرا من الكبائر ويضحك وضعت منه علامة الاستهزاء فإن مثل هذا قد يعزل عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم سكت عن امرأته لأنها لم تأتي لتستفيع صلى الله عليه وسلم في هذا الأمر أما هذا السكوت لا يقتضي عدم وجوب الكفارة عليها كما سكت ربنا سبحانه وتعالى عن أحكام الرجال في القذف ومع هذا من قذف رجلا بريئا من هذا القذف فإنه يعاقب إذا لم يأتي بالشهداء ويعذر ويضرب إن شاء ويحد ثمانين جلدة كما أمرنا ربنا سبحانه وتعالى في أوائل سورة النور عباد الله هكذا تعجب رسول الله صلى الله عليه وسلم من صنع هذا الرجل أنه جاء خائفا متخشعا فزعا ثم رجع يبتسم ويضحك ثم ساق الله سبحانه وتعالى اليه خيرا لذلك من اجل هذا الحديث اثنى كثير من العلم على رسول الله صلى الله عليه وسلم بقولهم كان رسول الله صلى الله عليه وسلم يرحم الناس بالناس بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله كل من كان عليه كفار لرمضان لأنه جامع أهله متعمدا كما أخبرناكم سابقا فإن دين الله أحق أن يقضى بدين بني آدم عباد الله بادروا بما عليكم لله سبحانه وتعالى قبل فوات الأوان عباد الله ومن فروع هذه المسألة أن كل من نظر نظرة فجر إلى امرأة أجنبية فأمضى أو أمنى ما عليه كفارة وما عليه القضاء أما من كرر النظر ثم أمضى فإن هذا ما عليه شيء وإن أمنى فعليه القضاء وكذلك من تفكر في شهوة أو تفكر في امرأة مجرد التفكير أمنا فما عليه شيء أما إن عمل بشيء يساعده على إخراج مائه فإن هذا قد أرسل على نفسه صومه كل هذا اندرج واندرج تحت قول رسول الله صلى الله عليه وسلم المخرج في صحيحين حديث ابي هريره ان الله عز وجل تجاوز لي عن امتي ما حدثت بها انفسها ما حدثت به انفسها ما لم تعمل او تتكلم كذلك عباد الله في نهايه رمضان من قبل امراته ولم يمضي ما عليه شيء فإن أغنى فعليه شيء وقد أفسد صرفه وعليه القضاء وما عليه لذلك بين أهل العلم أن الكفارة لا تجب على أحد إلا من جامع متعددا في نهار رمضان كما صح من قصة هذا الرجل عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم ما كتم لنا شيئا من هذه الأحكام لذلك لا بد لكل إنسان ألا يستحي من الحق فإن الحق لا فإن الله سبحانه وتعالى لا يستحي من الحق وكذلك الرسول لا يستحي من الحق وكل ما يصد الإنسان عن الحق فإنه لا يجوز له أن يستحي أن يستحي, أن يستحي عنه عباد الله كل من عليه شيء أو ارتكب شيئا مما قد أخبرناكم به مما تعلق بالقضاء أو بالقضاء والكفارة أو بالكفارة مع القضاء أو بالقضاء فقط فإن كل واحد قد علم ما بينه وبين ربه فليؤد ما عليه من حقوق الله سبحانه وتعالى فنسأله سبحانه وتعالى أن يقربنا إليه وأن يوفقنا بعمل يقربنا إليه ويبعدنا الخيران ويوفقنا بعمل يباعدنا عن النيران نسأل سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شفاه المسلمين وردنا إليك ردا جميلا يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم ربنا عملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ونمع الذنوب والمعاصي اللهم ربنا وفقنا لكل ما تحبه وترضاه اللهم لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا أعتق رقابنا من النيران وأعتق رقاب